ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له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 صفة من الله سبحانه وتعالى فيجب الشكر كثير والثناء دائم وهم زينة الحياة الدنيا عباد الله فنعمة الأولاد لا يعرفها إلا من حرمها قال سبحانه وتعالى لله ملك السماوات والأرض يخلق من يشاء يهب لمن يشاء إناثا ويهب لمن يشاء ذكورا أو يزوجهم ذكرانا وإناثا ويجعل من يشاء عقيما إنه عليم حكيم قال سبحانه وتعالى هنالك دعا زكريا ربه قال هب لي من من لدنك ذرية طيبة إنك سميع الدعاء عباد الله إن من كمال شكر نعمة الله على ذرية هو الحد بين الأولاد في المعاملات والعزية عباد الله والهزان التي تقع في بعض العيوب نتيجة نتيجة الظلم والتفريق بين الأبناء وخاصة بين الذكور والإناث مما يسبب الكراهية والبغضاء بين الإخوة إن لم يتبعوا منحك الله سبحانه وتعالى وسنة المصطفى صلى الله عليه وسلم عن النعمان بن بشير رضي الله عنه أن أبا عاد به إلى رسول الله صلى الله عليه وسلم فقال إني نحبت لابن هذا فقال صلى الله عليه وسلم أكل ولدك نهدت نهدت نهدت مثله قال لا فقال أيسرك أن يكونوا في برك سواء قال بلى قال رسول الله صلى الله عليه وسلم فاتقوا الله وعدلوا بين أولادكم وفي رواية أنه قال لأشهد, لأشهد على الدور متفق عليه هذا أقول والله أبا عليكم كي الله أولي أجنجة الله كما با محمد صلى الله عليه وسلم kútùbà wa léni ọ̀ nípa ìṣedédé láàrin àwọn tọ́nà ọba jogún fún wa òun náà ni yóò dalé lórí. káàlù mọ̀ pé àwọn ọmọ tọ́nà ọba jogún fún wa yìí ọlọ́run ọba fún yàn lọ́mọ ìbá jẹ́ ọ̀kan ìbá jóbìnrin ìbá jókùnrin ọlọ́run fi tàn án lọ́rẹ́ mi ó fi tàn án lọ́rẹ́ kí n ṣe pé bọ́ọ̀lù lẹ́tọ̀ọ́ sí mi. ìní àgbà mo ti ṣèyàwó ni ìgbóná ní àtìyàwó olùkọ́ aláṣẹ láti gbéyàwó ìfẹ́ṣẹ́ dìná ìmọ̀sí márì kọ́nà mọ́ èdè márì èyí ti dandan kọ́nà ọba kojú gbọmọ fún ọ. bí ìbá ti pé ẹ̀bùn ọrẹ nta òun náà ni ọmọ jẹ́ ó sì jẹ́ kọ́nà ọba kó sànú yàn nínú àwọn akẹ́kọ̀ọ́ máa ń ṣe fún yàn òun náà ni kó fọmọ kẹ́yàn ara àkàtúmọ̀ fẹ́rù ni ẹtí wá sí wù ú òun lè kẹnu ẹrú ẹ̀ kò wá ní tó lè mọ orí ọmọ àti iyì ọmọ ọmọ títí tí ń bẹ lára ọmọ ẹni tọ́nà ọ̀wá fún ni ẹni tọ́nà ò fún òun ni ó mọ iyì ọmọ lẹ́bìrẹ́ tó jáde pé bẹ́ẹ̀ kò tẹ̀ bímọ ogbó ló fi bímọ ẹ̀ẹ́dì ti wọn wú ọmọ yóò máa gbọ́ lójú yóò máa gbé máa gbé létè yóò máa gbé lọ́tún àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. sórí ńláńlá olùkọ́nà ọba kò fi ọmọ jì kíyàn. ọmọ ọba sọ ọmọ àlùkò hàn kẹrí kálíbà máa pé ìmọ̀ bí táyà lọ́rẹ́ ni. ó ní lílàhí múlùkù sàmà wà á dùn ọ̀hán. ọlọ́run tó wọn ọlọ́run ọba ní ṣe ọlá gbogbo sánmà òun ni ọlá gbogbo lẹ pápátá ọlọ́run tèmi ọlọ́run ọba ni ara tó bá wù mo lè dá ń bẹ̀ ọlọ́run ni yakhluq ma yasha ọlọ́run ní ara tèmi ọlọ́run bá fi ń sọ ọlá ní sánmà àtìlẹ̀ òun ni kó jẹ́ pé tó bá wù èmi ọlọ́run ọba ní dá ló fi jẹ́ pé ẹ̀dá eríṣiríṣi ló dá sí ayé nínú àwọn ẹ̀dá ọlọ́run ọba tó dá ọ̀pọ̀lọpọ̀ làwọn tó fojú rí bàbá rí mi áá àní ọlọ́mọ tóbi lẹ́dà ẹ̀dá ọlọ́run rèé ọlọ́run ní ara ìsọlá mi lábẹ́ sánmà àti lórí lẹ́lẹ̀ ni ó yẹ pé tó bá wù mí ọlọ́run ọba ni màá dá kọ́dà ìwà àwọn ẹ̀dá tó dáná láwọn èèyàn láwọn ọ̀nà bíi ádámà bó ṣe wù ló dá wa ó dẹ́ lómi ó funfun kọ́dọ̀ ẹlòmí àfi ló dá ìyá rẹ̀ òkúpa àbá rẹ̀ òkúpa ọlọ́ọ̀ni tó wù ó dá yóò sì dá ẹlòmí òun ga ní ẹ̀ma owó lókè yóò dá ẹlòmí orí sáìtì bàtà rẹ̀ ọlọ́ọ̀ni tó bá wù ú lòun máa ń dá lẹ́dàá bó bá ọ tí ó ti ọ ó sì máa pàtàkì tó fi ọ bẹ́ẹ̀ bá dẹ́ bá mi kò ní ta ẹ lọ́rùn ti dẹ́ ó tún mẹ́sàn-án rẹ̀ ti pupa wọn ò sì dán léèbó ọlọ́run tẹ̀síwájú pé yáàbò lè máa yàṣá ìná àta ọlọ́run ni ẹni bá wá wù mí níbà ta lọ́rẹ̀ ọmọ asóbin asóbin asóbin ní wọn bí kọ́dà kò ní bí ọkùnrin kò ní bí ọkùnrin kọ́dà tó lọ mi ń méjì. ẹlòmíín déyàwó mẹ́ta torí pé wọ́n mọkùnrin ni ọlọ́run ti jẹ́ ojú tí ń ṣe é ọlọ́run ọba jẹ́wọ́ bó ti rí òbí hàn án pé gbogbo ìyàwó sọ̀mọ́ fẹ́ pátápátá àwọn tí mo ti gbọ́ pé obìnrin fẹ́ fún wọn fẹ́ kò nira nù sí ọlọ́run kó sáré wọn tọ́dọ̀ rẹ ó parí ó parí náà obìnrin náà bí ọmọ mẹ́ta tí wọ́n fẹ́ bí ó ní Daniel lè di ayé ẹ̀. wọ́n á péyàwó ọmọ kíní ọmọ kejì ọmọ kẹta ọmọ kẹrin ọ̀gọ́ ọ̀dẹ̀ fẹ́ mi. wọ́n ti ka obìnrin fún nǹkan wọn ní adékílẹ́tú olóbe kò sì yọ pọ̀pọ̀pọ̀ ní. ọlọ́run ọba ó fi àǹfààní sáwọ́ obìnrin púpọ̀ ẹlòmíì ò mórí ọlọ́run ọlọ́run fi àǹfààní sáàrò ọmọbìnrin púpọ̀ àwọn tábà ti dàgbà lágbà arúgbó àwọn ni wọ́n mọ iye sáà ń sọ yìí ọmọbìnrin ló ti máa dáná láti ilé ọkọ rẹ̀ kọ́ra bí ọkọ rẹ̀ jìnnà kọ́ra bí olówó kọ́ra bó ṣe fẹ́ tẹ́ ní ó ṣèṣì fún ọ̀bá ló máa gba fún ọba rẹ̀ àmọ́ ọmọ ọkùnrin ẹ̀ kọ́ra bẹ́ẹ̀ jọ gbé pọ̀ ìyàwó olóhùn fìyà jí ọ lé torí ọmọkùnrin wọn yàgbẹ́ tó ti gbogbo ẹ̀ kò ráyè tí ó fi kó ìyàwó ìyàwó ọmọ rẹ̀ ọmọ gbogbo rẹ̀ kan aláàjì ìbílẹ̀ bẹ́ẹ̀ tí mo ń ṣe ìbáyà ọmọ ẹgbẹ́ mi ọmọ obìnrin ti ẹ́ ti ń bẹ́ lé mi kọ́dọ̀ lè ṣùgbú mi wá tó pàjọ kó jẹ́ ọ̀ òkàlùkù ló láyé sí ẹ̀ àìmórí ọlọ́run ọba náà ni pé ọ̀pọ̀lẹ̀ lómi àmọ́ bí àgbéyàwó rẹ̀ ní ṣe kílókíló tó bí bẹ́ẹ̀ lómi bá ti ń lù ú ọmọ ìyàwó rẹ̀ tó bí mọ̀ ọ̀pọ̀ àwọn wọn alẹ́ bí àwọn bá lóyún ẹbí mọ òórùn wọn bí wọlé kò fẹ́ gbọ́rọ̀ bànújẹ́ yóò bànújẹ́ ní sẹ́lọ́ bí ó bì gbogbo ẹni tá a bá bá rú ṣe sí ibà ìlara rẹ̀ tó bí àwọn mùsùlùmí ìṣe sí ìyá ilé lè kú lára rẹ̀ mú. Fáfún akọ ọlẹ̀ pé kí ló tún bí ìdí obìnrin náà nù? Àní ọkọ ọdún sẹ́fọ́ bímọ, ọdún kí ló tún bí? Ìbẹ́ni omi ní obìnrin bímọ àtòun tí ó bímọ náà àtọmọ náà kò ní sí láàyè mọ́ ẹlòmíì tó súnmọ́ ìyàwó àkọ́kọ́ ó bímọ márùn-ún ó tún fẹ́ mí èjì náà tó fẹ́ wá omi gbogbo wọn ọlọ́run sáà rẹ̀ nu. ọlọ́run nínú ara tèmi ọlọ́run bá máa ń dá ṣe kó ti sọ lókè lillahi mulku samawati wal ard. bí ẹ bá sì lọ́lá lérí nǹkan yìí tó bá wúlò lè dá lára àwọn tí wọ́n náà lọ́lá lérí àtọ́wọ́ ọlọ́run dá lérí wọn ẹ nínú àwọn adìyẹ tí ọmú ọlẹ mú ìfẹ́ ilé ìgbóga yẹ bá mú ọgẹ́ jẹ adìyẹ láàárọ̀ ìgbésẹ̀ tó bì ọ́ àwa náà ń lọ lálẹ́ ní tá a ní bí àwọn rẹ̀ bá lọ sọ ọ̀tọ́ bí aṣọ ìyẹn wọn lónìí ìwọ yóò ìdúró fẹ́ wọ̀ rẹ̀ wọ́n náà ń lọ lánàá ẹ̀sìn máa ń ẹlòmí asọ́ọ̀pin asọ́ọ̀pin asọ́ọ̀pin asọ́ọ̀pin asọ́ọ̀pin gbogbo gbogbo ẹ̀nà ọ̀pin wọn bí ẹwọ́n mi èèyàn mọ́re olóògbé alẹ́ pàtó sọ mi ìrẹ́mọ́ lóòbí mo wà ní mọ́tò ojú ọ̀kan ní ta ẹtí mi wọn á fi ọkùnrin bóyá wọlé ẹbí ma ó ní kí ló tún bí mo ti bẹ́ẹ̀ náà nù wà láì gbogbo ata ní mọ́tò alùpẹ́ bóyá kálukútì sọ̀rọ̀ sí wọn náà láì bí lábíjọ́ àti òun náà tó fẹ́ bá gómìnà kan wọlé ní kó tó kún ọlọ́run nínú ọlá tẹ́lẹ̀ ti máa ń nú ọlá mi àrà tí máa ń dá ẹ̀fọ́ àwòrán aṣọ ọkùnrin aṣọ ọkùnrin aṣọ ọkùnrin àbí tààlọ́ rẹ̀ gbóná owó bíi etí kò ní rí lórí àfọ̀n ọlọ́run tó bá ti wù mí máa pápọ̀ bẹ́ẹ̀ lómi ọ̀lẹ́ yóò pápọ̀ ni ọkùnrin obìnrin ọkùnrin gbọ́dọ̀ tó fi méjì ọkùnrin obìnrin ọlọ́run ti fún gbọ́dọ̀ tó fi méjì lẹ́ẹ̀mejì méjì lè jọ́kùnrin èyí tó tó tẹ̀ nínú ojú obìnrin ọlọ́run níbi èmi tí mo ń tẹ́lẹ̀ lómi náà ẹ̀yìn ló ti di bẹ́ẹ̀ àbójú tó wá ní. wà ló wá parí ọ̀rọ̀ rẹ̀ lẹ́yìn táwọn ẹgbẹ́ gbódodo ọ̀rọ̀ wọ̀nyẹ́ ti àlè mẹ́yìn àṣà àkìmà ọlọ́run nínú ọlá síbi tó lè dé kò ní bí lọ́dọ̀ àwọn tó máa ń gbọ́mọ ẹ̀sìn fún yẹn náà òun náà gbọ́mọ ẹ̀sìn fún kò ní kò ní jáde ọlọ́run lè fi máa ń sèyàn lágàn kèéjì ṣe tàìjẹ́ ni ọlọ́run kèé ṣe fífọ̀ lẹ́sẹ̀ kábíyà máa ń pọ̀ lẹ́sẹ̀ àwọn àbúyá ọ̀nà níbí mọ̀ àwọn àbúlá bí yóò níbí mọ̀ ìyáàlá wa Aisha radiyallahu ta'ala anha lọ́mọ́ máa fi ń gbogbo àfún yín laqad

ọlọ́run àwọn ẹjú yusuf gbà wípé tọ̀ ìbí yúdò sọ fún wọn wípé ọlọ́run ní kí n bá òun sálámà sáà yìí sábà sálámà ní ìbẹ́ bí bàbá ẹ̀dẹ̀ máa sálámà sí. ọlọ́run fẹ́ràn àyíṣà débi pé ọ̀pọ̀lọpọ̀ ayé ayà kùhán ṣúra kùhán yàrá àyíṣà ló sọ kálẹ̀ ọlọ́run fẹ́ràn àyíṣà débi pé ó ti mọ̀ pé gbogbo àwọn ẹbí ọlọ́run ẹ́ ibi tó bá ti kú sí òníwọ̀n tí wọ́n sí ọlọ́run fẹ́ ọlọ́run ò fáìsà lọ́mọ wọ̀nyẹ́ jẹ́ alúmọ̀ ń yẹṣẹ́ àpínà ọlọ́run tó wá wù mí ẹ̀ máa ṣe lágàn pàtó parí ọ̀rọ̀ rẹ̀ ọlọ́run ní ìnáwó àlímù ọ̀dẹ́ ó ní gbogbo bí ṣe máa ń ṣe òun náà ẹ tí mo fún láti obìnrin àti obìnrin àti obìnrin mo ní máa ń pa ẹ̀ ẹni tí mo fún láti ọkùnrin àti ọkùnrin mo ṣe pè bú ẹnu mo sì ní máa ń pa rẹ̀ kò sí ìdí ní máa ń pa rẹ̀ mẹ́ẹ̀ ẹni tọ́lọ́ wọn bá fún wọn lé fún ẹni tí ìṣe èyí tí mo ṣe lágàn náà ó nídìí níjọ́ tágàn náà mọ ìjọ mọ̀ pé ní ọlọ́mọ ṣeré fún mi níjọ́ tọ́lọ́ wọn bá rí ẹni tọ́lọ́ fún lọ́mọ gbogbo ọmọ wa wúlò ẹlòmí ọlọ́wọ́ bẹ́ẹ̀ lọ́mọ mẹ́wàá gbogbo òní wúlò àwọn tó ti kó pa fún wọn òbí ni ó eléyìí onísúnlé obìnrin afẹta àtúntà ni eléyìí bọ́ wọn mẹ́ eléyìí alágbàkọ̀ òun kúkò káàkiri ni eléyìí kọ́ọ̀tù fọ́lọ̀ fún ló fún ọmọ rárá alágbó lọ́rí ẹlòmí òun ẹlòmí ìbọ̀lọ̀ wá fún tèrè fún lọ́mọ afún wa tọrọ òkútọ lọ́dọ̀ ọlọ́run ẹwà níbo anábìwá Zakariya ìgbà tó wọ́n sọ ọmọdé ọmọ ọmọ ọlọ́mọ tó dá ní ọkùn mi ọmọ rẹ tẹ́lọ̀ bá tọrọ ọmọ tí ò rí tó tọ́lọ̀ sì dá lónìí náà Ah, ọmọ ọ̀fẹ́ mi náà nípa rẹ̀ bí ọmọ dalẹ̀ mi rú nígbà wọn nípa rẹ̀ tó dalẹ̀ rú bẹ́ẹ̀ kọ́mọ dalẹ̀ rẹ̀ tó bẹ̀ rú ọba bí ọmọ náà máa dalẹ̀ rú ọ̀rọ̀ ní òtún ọ̀nà tọ̀ rẹ̀ jẹ̀mọ́ ẹni tó lọ́ba sọ̀rọ̀ fún kó dúpẹ́ ìwọ tó lọ́kùn lápò obìnrin dúpẹ́ bàbánú jẹ́ ìwọ tó akún lápò ọkùnrin náà máa dúpẹ́ èyí tá a ti kí bọ́ra wọn fún yín ẹ dúpẹ́ ìwọ tó lọ́wọ́ fún ara dúpẹ́ òun náà inú ara rẹ̀ ní dá ara tó wúlò dá lọ lórí gbà bẹ́ẹ̀ tí máa ń sọ̀rọ̀ gbà àmọ́ gbà bẹ́ẹ̀ ọlọ́run ọdún pé kí wọ́n ti ṣe fún ọ. gbogbo àwọn tọ́lọ́ wọn ọba gbogbo àwọn tí wọ́n ń sunkún ọmọ ọlọ́wọ́ sábà dá wọn lóhùn ọlọ́run àwọn tó ń ti ṣìyàwó ọlọ́jọ́ pípẹ́ wọn sábà dá wọn lóhùn tọ́lọ̀ kan tún mẹ́bi ara òótọ́ òótọ́ náà sì ní tó tún mẹ́bi ara òkú ẹ̀ wúlò báwọn bá tún bá fi àjẹ báyìí báwọn a máa ń gbọ́ rẹ́díò lónìí wọ́n náà máa pa òbí àwọn wọ́n kò bí wọn. àwọn míì ají àwọn àbá wọn yá lánàá ni wọ́n ṣe fún ọmọ náà lára péye wá dúpẹ́ orí ọmọ bí ń lọ gẹ́gẹ́ ni ká ṣe déédéé láàrin àwọn ọmọ yìí. ní tí ó sọ ẹlòmíì wọnú ọlọ́run nínú òbí kì ṣe déédéé láàrin àwọn ọmọ ìbànújẹ́ kún lémi lónìí tí ò ṣe fi tọrọ látara ìṣedédé ọmọ ìyá látara ìṣedédé òbí òbí ti fayẹlẹ látara ìṣedédé òbí láàrin àwọn ọmọ tó bí kalẹ̀ àwọn ọmọ ti dọ̀tá ara wọn wọn á dà gẹ́gẹ́ bíi fìdáwọn àti Musa wọn yóò dà gẹ́gẹ́ bíi olóńgbò àti kútẹ́nulé láwọn ẹ̀yà kan náà tába ti wá lọ tá a wá bọ̀ òbí ló fà á àwọn ọmọ òrìbá kan náà eléyìí ó ṣe dáadáa eléyìí ó ní ṣe dáadáa èyí wọn ò túmọ̀ nǹkan máa ń ṣe déédéé lára àwọn méjèèjì ní gbogbo nǹkan níbi ìbáṣepọ̀ níbi ìfún wọn ní nǹkan ìkànnì àwọn sábẹ́ àníbà Muhammad Muhammad mọ̀lọ́ṣe ó ní bàbá àwọn ló mú wọn lọ bá àníbà Muhammad sallallahu alayhi wa sallam lọ́jọ́ kan ó ní wọn nẹ́bí mo fẹ́ fi ọjọ́ ẹ̀rí kankan ni àyíká mo mo lè kú láìpẹ́ ọmọ mi yìí mo kún ní nǹkan yìí lórí àmì oko làbí ní mo gbé fún tiẹ̀ ní. àlejò wọn béèrè pé àwọn ọmọ tó kù sọ ọdẹ báwọn náà ó lè bèèrè fún wọn wà sọ wàá fún wọn àwọn olóhùn ọdẹ àlejò ìtọ́fẹ́sẹ̀ yóò dáa tèmi yóò máa wọ káwọn méjèèjì àwọn ọmọ tó bí wọn kàn fún gbogbo ọmọ síra fún ọ àbí pẹ̀lú wọ bẹ́ẹ̀ ẹni yóò wù mí ìwọ wá tẹ̀lé dé ìdí tọ́tọ́ fún wọn àlébi ni ọ̀gbọ́ ìmí jẹ́rìí àbòsí ẹbẹ̀rún wọn dé ẹ sì máa ṣe déédéé láàrin àwọn tọ́mọ̀ bá fún yín ẹ wo ti lágbára tó àlébi ni òun lè jẹ́rìí ẹ ẹ jẹ́ ká gbìyànjú ẹ jẹ́ máa ṣe déédéé láàrin àwọn tọ́mọ̀ bá fún wa ìṣe tá à ń sọ yìí ìgbà míì kò túmọ̀ pé nǹkan tẹ́lẹ̀ yìí ní bùkátà sí tẹ́lẹ̀ yìí ò ní bùkátà sí kọ́ wá sí fún náà wọ́n ti ní ẹ̀mọ́ ṣe déédéé. lápèjì eléyìí bóyá onídìí owó kan léwé wọn wọn ò nídìí níléwé àwọn eléyìí wọn ní ká mú one thousand wá wọn náà wọn kàn tó fún náà gbogbo wọn náà kò rí bẹ́ẹ̀ eléyìí ní bùkátà sí ni àdúgbò rẹ̀ nìkan fún wọn rẹ̀ ní kéjì àbíkárí bóyá kíkárí mú wọn ó ti kó lọ́dọ̀ rẹ̀ bọ̀délé yìí àti jí àti mú nira fún àwọn ilé ti rán ọ̀wọ́n ní ayé yìí jẹ nǹkan lówó tó pọ̀ kó ló lọ fi ṣòwò kẹ́kọ̀ọ́ ní bùkátà sínú kò túmọ̀ pé dandan ni kọ́wá tó múlò owó ní ọ̀fun àwọn ilé bẹ́ẹ̀ náà ní kékeré náà náà kékeré ilé ní bùkátà bọ́lé yìí kéré púpọ̀ wọ́n ń sunkún ń sunkún ó tẹ̀lé wọn ọ̀sẹ̀ láti fi di ọ̀rọ̀ àfún kọ́ àwọn àbìgbà náà ọ̀rọ̀ àbìgbà náà àbíkọ́ wa pé ọ̀rọ̀ àbíkọ́ táìsì tí wọ́n náà kọ́ra fún wọn ilé kálá àwọn akókò náà tó mo sì kàn yín dá ká bẹ̀rẹ̀ ọlọ́run ọba gẹ́gẹ́ àníbà Muhammad sallallahu alaihi wasallam gẹ́gẹ́ olùsọ ẹgbẹ̀rẹ̀ ọlọ́run ìbẹ̀ ọlọ́run ti dé inú ọkàn wa ló wà àwọn náà fi ń tà sí èyí tó dá báyìí àbí ọ̀dá àbí ọlọ́run ọlá mọ́tà fún alágbára táwọn àfi ṣe déédéé láàrin àwọn tó dùn fún ọ لله والصلاة والسلام على أشرف المرسلين نبينا محمد صلى الله عليه وسلم أتأكد أبا عليكم يا الله orí àjíjẹ́tàn ọlọ́run ọba àdébọ̀ Muhammad sallallahu alaihi wasallam. nípa tí ọlẹ́ẹ̀kan nípa ìṣedéédé láàrin àwọn ọmọ wa ìṣedédé kan ń bẹ tó yẹ pé ipa ọ̀ká yàn ọlọ́run sì níbi àwa náà ó ní ìṣedédé níbi ìfẹ́ kò rọrùn ipa kan náà ní fẹ́ràn àwọn ọmọ mi kí ni ọ̀rọ̀ mi burú ọ̀pọ̀ èmi lẹ́ẹ̀mẹ́ta onídọ́ọ̀lọ́ ọ̀ sí ní ìkókò mi tán lódìdé kọ́dọ̀ òun mi bẹ́ẹ̀ náà ọmọ òun kọ́ pé kò sí lára ń di oṣẹ́tẹ̀ mi ó wá pẹ̀lú ìgbọ́ wọn ń pé ìtọ́ pé pé pé ní ń gbọ́ ọgbọ́ ni gbogbo ìpín ìfọwọ́lọ́wọ́ ni ṣe pé wọ́n nǹkan ti yàtọ̀ dandan àmọ́ irú àwọn kan báyìí lára àwọn ọmọ wa ilé ìgbìmọ̀ ń fa sábà bí ìfẹ́ ká ní fẹ́ràn jura wọn lọ àbí mi gbìyànjú gan níbi ọ̀rọ̀ ẹ̀kọ́ wọn àlẹ́ gbìyànjú pọ̀ mi ọ̀kọ́ rẹ̀ ilé yóò gbìyànjú fẹ́rẹ̀ẹ́rẹ́ àwọn kan báyìí ló máa ń bí ìfẹ́ tọ́ka wa òbí ìfẹ́ lè dúró ara lọ yọ kan ní báwo ti ká kó báwo ká ọkàn àmọ́ tó ti bẹ́ẹ̀ ìfẹ́ tá a bá ní sí kan jù kan lọ a gbọ́dọ̀ jó máa hàn níbi ìṣerédé wọ́n nìkan nínú àwọn nínú ìbátan gbà wá látọ̀dọ̀ Umar bin Abdul Aziz rahimahullah ìkànnì àwọn ọmọ rẹ̀ ó fẹ́ràn rẹ̀ púpọ̀ wá ó di mọ́ra bí kan náà tuntun ìkànnì àwọn ẹbí tó dé náà ó tún di òun náà mọ́ra nípadà wọn ń sọ fún èyí tó kọ́ gbé lóòótọ́ mo nífẹ̀ẹ́ rẹ o àmọ́ tó ti bẹ́ẹ̀ kò lè disturb mi lé pé nítorí ẹ kí n ṣe fẹ́ẹ̀ méjì tí má lójú ayé àlẹ́ Muhammad sallallahu alaihi wasallam sọ́bà fún àwọn ọmọ rẹ̀ ọmọ rẹ̀ kan dé ó gbé ó tìsí rẹ̀ tìsí rẹ̀ wá gbélé nǹkan rẹ̀ ọmọ èké ni ìkànnì tó dé náà ọmọ rẹ̀ tó lọ́jọ́ méjì fi fọ̀hún náà òun jóbìnrin ó kàn ra ọmọ òjò gómìnà díẹ̀ anábìyí kí ló dé a rí nígbà tẹ́lẹ̀ yìí ẹkílẹ̀ ẹkílẹ̀ ẹkíṣe ẹpọ̀nlá ẹtún wọn lójú kó lè ní sáyé ẹnikẹ́lẹ́ iná jókòó lórí ẹ̀fọ́ náà tún di tiẹ̀ náà ẹ̀wọ̀n kan àwọn kẹta wo níkà fún anabi sallallahu alaihi wasallam anabi sọlọ wọn bá fi gbogbo ẹ̀ mọ̀ ó mọ̀ fara ẹ̀ ní ilé iná lè kọ́ yàn lẹ́sẹ̀ lálẹ́ ìyá mà àti kọ́ kíndìn náà bọ́ sí délé wọ́n á gbó náà lérí ẹsẹ̀ rẹ tó bá jẹ́ àwọn tó tó tó jókòó lórí ẹsẹ̀ ní o kí ẹ má fà ojú ọmọdún méjì ọ̀kíìsì rẹ̀ ọ̀pẹ̀rẹ̀ ẹsẹ̀ ilé yìí òun ló jẹsẹ̀ lọ ọmọdún mẹ́ẹ̀ẹ́dógún náà wá dé ọ̀kíìsì náà nà àmọ́ àtún náà lérí ẹsẹ̀ gbogbo ọdún náà bá tún dé ńkọ́ ọ̀dà ààrẹ tọ́lá ńlá tó pé kálukú máa wọ ọkàn ẹ̀ kó jẹ̀rọ náà ọba eléyìí ó ti tayọ ẹni tí mo lè gbé lẹ́sẹ̀ kò sẹ́ni tó tayọ kìsìn nínú àwọn ọmọ rẹ̀ gbogbo lọ́wọ́ báyìí ká máa kíyèsí àwọn gbọ́n àwọn gbọ́n àwọn ọmọ wò wá nígbà tí eléyìí dé ẹ kíyèsí òun àbí ẹ ẹ kéde mi kọ́dà àwọn ọmọ mi wọ́n gún lórí pé ibi tó o bá kíyèsí lára rẹ̀ ọkíyèsí ẹ̀kẹ́ ọkíyèsí erí ọdún kíyèsí gbogbo yàrá náà bàtọ́kà sí ìdíwọ̀n kan kíyèsí ẹ̀rọ ápù ẹ̀kẹ́ iwájú méjì lẹ́kíyèsí lọ́dọ̀ tẹ̀lé yìí ẹ̀yọ̀ kan lẹ́kíyèsí lára tẹ̀lé yìí gbọ̀ngàn yìí ká máa kíyèsí ọlọ́run ó bi wá bọ́lọ̀run bá ní bi wá ní ànẹ́bí òní tẹ̀lé di arákùnrin yìí kí ló dé tọ́ kí ìdílé tọ́ kí ìdílé ọmọ ẹ̀ lẹ́sìn yẹn nítorí léyìí nínú tọ́nà wa nínú tọ́nà wa bó béèrè lọ́wọ́ wa ó jẹ́ ìwà wọn máa wa tá a gbọ́dọ̀ mójútó láyé tá a bá fẹ́ kálíkì àmọ́ dáa fún wa tá a kàn náà kú bẹ́ẹ́ tá a máa fi áàlù náà ní ọ́ mùsùlùmí dáadáa ní ọ́ òní ká máa ṣe déédéé láàrin àwọn ọmọ wa ká má jẹ́ kí ìfẹ́ ta ní sí kan àbí sí ìyá wọn ó ti wá débi pé àní sí láàrin wọn àbí ọlọ́run bá balẹ̀ kí ọlá ó sàfihàn alágbọ̀yé ẹ̀sìn náà وصلى الله على نبينا محمد وعلى اله وصحبه وسلم سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت السلام عليكم ورحمه الله وبركاته